اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a fi ọpẹ́ fún ọlọ́run tí a sì tọrọ ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam àbí ọlọ́run ọba nínú títóbi rẹ̀ eléyìí tí a tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní alẹ́ yìí ọlọ́mọṣẹ́ jẹ́ kí o ṣe wá ní ẹnì kọ̀ọ̀kan wà ní àǹfààní báàbù tahrimi zulm <clears throat> ojúpọ̀nà ṣíṣe ìwà àbòsí léèwọ̀ ibẹ̀ náà ni àwa a ó sì máa lọ síbi hadith eléyìí tí ó ń sọ̀rọ̀ nípa ṣíṣe ìwà àbòsí léèwọ̀ eléyìí tí ó ń bẹ ní abẹ́ báàbù tahrimi zulm hadisi ẹlẹ́ẹ̀kẹfà ọ̀nà ni a máa gbéyàwó lẹ́nu insha Allah tó ṣe wípé òun náà ń tọ́ka sí ìṣe ìwà àbọ̀síléwọ̀ وعن معاذ رضي الله عنه قال بعثني رسول الله صلى الله عليه وسلم فقال إنك تأتي قوما من أهل الكتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد افترض عليهم خمس صلوات في كل يوم وليلة فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب متفق عليه nínú ẹgbà wa afáwa Mu'adh Mu'adh yìí oná ni Mu'adh bin Jabal radiyallahu anhu kọ́lọ̀wọ̀n wá kí ó bá wa yọ́nu sí a rí wípé Mu'adh bin Jabal orúkọ bàbá ẹ̀ ni Jabal Jabal ò sì nítumọ̀ kan tó mọ̀ ẹ́ náà lọ kí ni ìtumọ̀ Jabal? ṣe àgbáwọn yẹn náà jókè nísìn Ibrahim òkè Olúṣọlá òkè so jabal al-asma'u la tu'allal kò tó wù kálukú kò sọ̀rẹ̀ àmọ́ nínú Islam ò lè sọ́ra rẹ ló kọ tó lòdì sí fẹ̀tọ́lọ́hùn alẹ́tọ̀ láti bọ̀ yí padà sí okọ dáadáa àmọ́ okọ ẹbí èyí yí padà èyí ó fi lẹ̀bẹ̀ so Mu'adh bin Jabal kọ́lọ̀mọba kọba ayọ́nu sí anabi sallallahu alayhi wa alihi wa sallam ó rán lọ sí ìlú Yemen <clears throat> Yemen tá bá ń sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ lárúbáwá àwọn ará Yemen nígbà míì gan wọn a máa kílèmù wípé àwọn gangan ní ìpìlẹ̀ lárúbáwá nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí anabi sallallahu alaihi wasallam tánàbí sọ nípa àwọn ará Yemen Yemen ni kápítà wọn ni Sọ̀nàá téèyàn bá wo Yemen yìí erékùsù ilẹ̀ lárúbáwá òun náà ló wà ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́rọ ń gbé anabi sallallahu sallam dìde tánàbí ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run sí ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo àti ìmọ̀dà nǹkan mí papọ̀ mọ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala anabi lọ sí ìlú habasha odidi ìlú kan ní nígbà náà ṣùgbọ́n lẹ́nu odidi orílẹ̀-èdè kan ní anábì lọ́ọ̀bẹ̀ sallallahu alayhi wa sallam bákan náà ìlú habasha yẹn anábì rán àwọn sàábé lọ síbẹ̀ sallallahu alayhi wa sallam ìṣẹ́pá anábì gàgà lọ́ọ̀bẹ̀ anábì rán àwọn sàábé lọ́ọ̀bẹ̀ anábì lọ sí ìlú tọ́ìfù anábì lọ sí ìlú Taif ó lọ Madina lẹ́gbàá tó ti dá anábì ọlọ́tàn Yemen nínú àwọn ìlú tánábì ò lọ ṣùgbọ́n anábì rán àwọn èèyàn lọ síbẹ̀ wọ́n lọ ṣàlàyé ẹ̀sìn Ọlọ́run fún wọn bẹ̀ ọ̀kan náà ní Yemen ṣèlẹ́ túmọ̀ sí wípé tó bá yẹ pé dáwà Islam dáwà nù kọ̀rọ̀ yàrá àbí dáwà pé táwọn bá ti ń ṣe bí ò bá yẹ lómìn kò sí ìtọ́kàn wa anabi sallallahu alayhi wa sallam kò tún ní máa rán àwọn ikọ̀ àwọn èèyàn lọ sí àwọn ìlú tó ṣe pé wọn ò tí ì gbúrò kankan nípa islam ṣòlẹ́ iná gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ fún wa wípé báwa ṣe ń kírun tá ń gbà wẹ̀ tá ń ṣẹ̀sìn tá ń gbọ́ wá sí tá ń gbọ́ hálùkọ̀ tá ń gbọ́ dòrósù báyìí àwọn àyè míì jẹ́ ń bẹ tí wọn so ló fi jẹ́ pé ẹni tí ń wá ìmọ̀ ẹ̀sìn agbúdọ̀ tún àníyàn wá ṣe nínú àwọn àníyàn tá a fi ń wá ìmọ̀ ẹ̀sìn ọ̀kan nú ẹ̀ náà ni nashrul ilm ká fún ìmọ̀ yẹn ká pàápàá jùlọ débi tí àwọn èèyàn ti gbọ́n pa ẹ̀ ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ò kí á dì mẹ́rù ká sì ní lọ́kàn pé ọlọ́run ọba ó kún ẹnìkọ̀ọ̀kan wa náà lọ́wọ́ láti sapá bá a bá ṣe gbágbára wa bá ṣe máa gbágbára wa bá ṣe tó láti tún mú ìpèpè iṣẹ́ Islam létí bu àwọn èèyàn míì tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ ìmọ̀ mubashara káfẹ́ ara ṣe àbí ká máa sọ báyìí kó sì jẹ́ pé ọlọ́run lọ́mọ ibi tí ó dé lágbàáyé naam anábìnrin Mu'adh bin Jabal nínú ẹgbàá wa hadith yìí anábìnrin lọ sí Yemen ó wá ní bàátà ní rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba gbé mi dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn ikọ̀ tó rán lọ sí àwọn ìlú ó rán mi lọ sí yemen kò jáde nínú hadithi yìí ṣùgbọ́n tó dá lójú ni pé yemen lànà bìnrin lọ nínú àwọn ìgbà wa mi ó jáde bẹ́ẹ̀ faqal ẹni táwọn ránṣẹ́ pé lọ ṣe dáwà iṣẹ́ dáwà ó tún ní ẹ̀kọ́ ó tún ní àwọn ìlànà bá a ṣe máa ń ṣe kó máa jẹ́ pé n téèyàn ó tún ṣe n tó bàjẹ́ yóò pọ̀ ju nǹkan tó fẹ́ tún ṣe lọ gbogbo ẹnikẹ́ni tó fẹ́ ṣe dáwà sójú ọ̀nà ọlọ́run òun náà gbúdọ̀ lo làákàyè àti òye tọ́lọ́run fún léyìí tí ò jáde kúrò nínú máa wà fàkọ̀ṣàrọ̀ ní tó bá ṣẹ̀rí àpò gbogbo tó bá ní kó máa lọ ọpọlọ làákàyè rẹ ọgbọ́n rẹ nígbà míì tó bá lọ jẹ́ pé ọgbọ́n yẹn tó bá ti khalafa shar'a ọgbọ́n yẹn kìí sọgbọ́n mọ́ ẹ̀kọ́ nìyẹn ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n gbé àdàdálẹ̀ wọnú ẹ̀sìn wọn a máa fẹ́ hikima tó bá bá ṣẹ̀rí ọlọ́run náà ni o ìdí nìyí ń gbà tí anábì gbé Mu'adh bin Jabal tó gbé dìde pé kó lọ sí àyètò àwí kó lọ sí Yemen kó lọ bá àwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run anábì sallallahu alayhi wa sallam faqal anábì wa sọ fún pé innaka ta'ti qawman min ahlil kitab rẹ Mu'adh bin Jabal àwọn tó lọ bá àwọn tó fẹ́ lọ bá nílẹ̀ Yemen qawman ay unasan àwọn èèyàn kan ni wọ́n min ahlil kitab tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tí a ti fún ní tírà ṣáájú ìyẹn túmọ̀ sí pé ní Yemen nígbà náà àwọn tí wọ́n pọ̀ <clears throat> ní Yemen àwọn ahlul kitab ni àwọn ni ahlul kitab àwọn náà ni al-yahud wa nasara Jew àtàwọn Christians àwọn náà wà ní Yemen kódà kí ọlọ́run tó gbé anabi sallallahu alayhi wa sallam dìde Yemen ó ti kún fún àwọn ahlul kitab àwọn yahudi àti nasọrọ àwọn nápọ̀ jù bẹ́ẹ̀ àwọn ẹlẹ́bọ̀ tó nǹkan gbàtí anabi rán Yemen síbẹ̀ àkọ́kọ́ náà àwọn èèyàn tó fẹ́ lọ ṣe dáwà fún o gbúdọ̀ kọ́kọ́ stọ́dì irú àwọn èèyàn wo làwọn tó fẹ́ lọ bá kí ni ìròrí wọn kí ni tí wọ́n gbàgbọ́ báwo náà ṣe ń ronú sí eléyìí ló fa tánàbí sallallahu alayhi wa sallam tánàbí kọ́kọ́ dá Mu'adh bin Jabal anábì dá lẹ́kọ̀ọ́ pé lọ́ọ́ náà irú ìran àwọn èèyàn tó fẹ́ lọ bá ahlul kitab ni wọn kìí ṣe pé wọ́n ń bọ náà kìí ṣe pé wọ́n ń bọ ọ̀sà kìí ṣe pé wọ́n ń bọ odò tó kó tó bá dìbẹ̀ tó máa ń ṣe wá pé ẹ má bọ̀ náà ẹ má àwọn òbodù náà ṣùgbọ́n kọ́kọ́ mọ̀ wípé ahlul kitab ni wọn fad'uhum fad'uhum ila shahadati an la ilaha illallah àkọ́kọ́ dáwà tó kọ́kọ́ ṣe fún wọn òun náà ni pé wọ́n síbi kí wọ́n jẹ́rìí pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí àfọlọ́wọ̀n bá nìkan ẹ̀rí wípé wa Muhammad sallallahu alayhi wa sallam anábì dáa púpọ̀ ní bíbá àwọn èèyàn sọ̀rọ̀ anábì dáa púpọ̀ ní ẹ̀kọ́ bá a ṣe bá èèyàn sọ̀rọ̀ ìbá ṣe pé ọ̀gọ̀rọ̀ wa náà lè máa lo àwọn ìlànà yìí yóò máa ràn wá lọ́wọ́ púpọ̀ lórí iṣẹ́ ìpèpè sójú ọ̀nà ọlọ́run tá a gbé lọ bó tilẹ̀ jẹ́ wípé gbígbà kò sí lọ́wọ́ wa kò sì sí nínú ìlànà tá a bá rí àlò ṣùgbọ́n ó dáa púpọ̀ béèyàn bá tún àníyàn rẹ̀ ṣe téèyàn sì máa ń lo ìlànà tí anabi sallallahu alayhi wa sallam lò ìyẹn láàfin lè tahaqqaqa al-ikhlas wal mutaba'a ìyẹn lè láníyàn dáwà kéèyàn ní ikhlas ṣùgbọ́n mutaba àbánabi ṣe máa ń ṣe dáwà methodology ànábi téèyàn bá lè tẹ̀lé yóò ràn yàn lọ́pọ̀ àkọ́kọ́ ni wípé ànábi ti jẹ́ ká mọ̀ wípé àwọn tí Mu'adh bin Jabal fẹ́ lọ báyìí ahlul kitab ni wọn <clears throat> àwọn ahlul kitab yìí náà sì ni wọ́n gbà pọ́lọ̀ wà abẹ́ẹ̀kọ́ òun ló fà á tó fi jẹ́ wípé bíbẹ̀rẹ̀ dáwà rẹ̀ pàápàá jùlọ àwọn kan tó ṣe pé kọ̀dù òun àdìráyà àwọn ìmọ̀ kan ó ti ṣáájú fún wọn àwọn téèyàn bá fẹ́ lọ bá sọ̀rọ̀ téèyàn bá kẹfìn wípé àwọn ìmọ̀ kan ó ti ṣáájú fáwọn ẹni yìí náà àwọn nǹkan tí ẹnu kò lé lórí òun ni ká fi bẹ̀rẹ̀ ká tó lọ síbi àwọn nǹkan tí ìyàpọ̀ ẹnu wà lérí ẹ̀ tó bá yẹ pé nǹkan tí ìyàpọ̀ ẹnu wà lérí ẹ̀ la fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó súnmọ́ ká má pọ̀ wáyé ṣùgbọ́n nǹkan tí ẹnu jọjọ kò láàrin wa tọ́wá pé yẹn la fi wọlé yẹn ṣọ́rùhù sọ̀dọ̀rọ̀hún ọkàn wọn náà ó sì gbé ọ̀rọ̀ ní tí ń bá wa sọ náà bẹ́ẹ̀ náà ló ṣe lọ́dọ̀ tiwa náà títí tẹ́ẹ̀fì gbé láti bi alimutafako alẹ́ ilá alimukhtalafu alẹ́ ọlọ́run ọba nílẹ̀ anabi sallallahu قل يا أهل الكتاب أعوذ بالله من الشيطان الرجيم تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ọlọ́run rẹ̀ anábì pé wọn ahlul kitab àwọn tá a fún ní tíra ṣáájú yìí àwọn aliyahudu wọn na sọ̀rọ̀ ọlọ́run rẹ̀ anábì pé wọn sọ fún wọn ta'alaw ẹ̀yin náà máa bọ̀ ẹ jẹ́ ká jọjọ reason together ẹ jẹ́ ká jọjọ foríkorí ẹ jẹ́ ká jọjọ sọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ bọ́rọ̀ owó bá ti ẹ̀dọ́gba ní gbogbo ibi ṣùgbọ́n nǹkan kan bẹ bó ṣe rí lọ́dọ̀ wa bó ṣe yẹ kó lọ́dọ̀ tí náà ni ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa Allah ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá ní pé kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí ẹ ti dẹlẹ́bọ̀ ni ànípe náà alkitab ọlọ́ọ̀nira nabi sallallahu alaihi wasallam ìyẹn ni kò fi bẹ̀rẹ̀ pè wọ́n lọ síbi ọ̀rọ̀ tó dọ́gba láàrin ara yín ila kalimatin sawa'in baynana wa baynahum ọ̀rọ̀ yìí dọ́gba láàrin àwa mùsùlùmí àti ẹnikẹ́ni tó bá ta bá fún ní tíra nínú àwọn alùpùtà nínú àwọn Jew Christians ọ̀rọ̀ yìí dọ́gba wípé àgbọ̀dọ̀ jọ́sìn fẹ́ nìkan àfọlọ́ ajọ́jọ́ yàtọ̀ sí àwọn ẹlẹ́bọ níbi eléyìí ẹnì kan lè jẹ́ mùsùlùmí kọ́kẹ́nu mọ́lásí rẹ̀ wáàsí tí ó wà máa ṣe ni pé ẹ máa forúkalẹ̀ bó sá o ẹ máa kò ní sọ bẹ́ẹ̀ ẹni kò sì ní jẹ́ pásítọ̀ kan sọ pé tí ó máa sọ nu náà ni pé ẹ máa forúkalẹ̀ fún kí o kò ní sọ bẹ́ẹ̀ tí ó máa sọ náà ni pé pé àwọn tá a fún ní tíra àṣáájú rẹ̀ ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa Allah wala <laughs> pé a ò gbúdọ̀ jọ́sìn fún nǹkankan míì àyàfi ọlọ́run ọba subhanahu wa ta'ala kẹlìmọ̀ yẹn sawa'in baynana wa baynakum kẹlìmọ̀ tó dọ́gba láàrin wa so tí a bá wo àyà yìí a rí pé ọlọ́run ọba subhanahu wa ó fẹ́ ẹni tí a bá rí wípé àwọn ìmọ̀ kan ti ṣáájú fún tá a bá fẹ́ bá sọ̀rọ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn níbi nǹkan tó ṣe pé ìyẹn clear sí kò ní dà wá nínú àwọn ọ̀nà dáwà òsìlóòbò dáwà tí máa ń ràn yàn lọ́wọ́ púpọ̀ ní lápòjúwe ọ̀fẹ́ ṣe wáàsí ní mọ́sálásí kan ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ at-tawhid al-aqida báàbù tó kọ́kọ́ treat níbi báàbù aqida òun náà ni báàbù at-tawhid ar-rububiyyah ọlọ́wọ́n ọba ló dá sánmà òun ló dá ilẹ̀ gbogbo anájọ àgbẹ̀ abẹ́kọ̀ ẹ̀rí pé kò lè sí wàhálà ìdí nìyí tó fi jẹ́ wípé náà bá ń to aqsamu tawhid èwo náà fi máa ń bẹ̀rẹ̀ توحيد ربوبية توحيد الألوهية توحيد الأسماء èyí tí wọ́n mọ̀ gún wọn kẹsẹ́ òun ni tawhid al-uluhiyya yìí ṣe pé òun ní sọ náà ṣùgbọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tawhid ar-rububiyyah wọ́n á bọ́ sí tawhid al-uluhiyya then tawhid al-asma bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tẹ́nu kò lé lórí kó tó máa lọ síbi nǹkan tí ìyá pẹ̀lú wà lérẹ̀ anabi sọ fún mu'adh bin jabal anabi ní fad'uhum ila shahadati an la ilaha illallah pé wọ́n síbi pé kí wọ́n jẹ́rìí pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí o àfọlọ́wọn ọba allah nìkan bákan náà wa anni rasulullah sì jẹ́ kí wọ́n mọ̀ wípé dájúdájú èmi anabi sallallahu alaihi wasallam tí mo rán ọ sí wọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni mo ń ṣe fàyín àtọ́rù lidhalik ìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam onítàn bá lè tẹ̀lé ọ lórí tí mo wí yìí tí wọ́n bá gbà bẹ́ẹ̀ tán láwọn gbà lẹ́yìn wá àgbà náà fa'alimuhum ṣẹ̀ṣẹ̀ wá kọ́ wọn torí pé wọn ò mọ̀ kọ́ wọn ànábì ó sọ wípé fad'uhum pè wọ́n síbẹ̀ torí pé tí èèyàn ò àìpé èèyàn síbẹ̀ ìmọ̀ ní ṣáájú ká tó pèèyàn sí nǹkan sọ ọmọ nǹkan báyìí mi ò mọ lọ máa ń ṣe tó lóun ọmọ tẹni ó máa ṣe ẹ wo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀bí pé àwọn kẹ́límà kọ̀ọ̀kan ló nídìí làálà anábì ò sọ wípé fad'uhum ila anna Allah qad iftarada àlèlá anábì ní fa alimuhum fi mà wọn kọ́ wọn ìyẹn tó máa pé tí ṣahada bá ti dúró in tí ń kàn náà ní al-ilm gbogbo islam ọgọ́rùn èèyàn lọ́gbà islam níbi wáàsí lónìí ọ̀tún lálẹ́wẹ̀ yóò tí ní túmọ̀ àwọn èèyàn kí ni wọ́n nídìí al-ilm ìmọ̀ ni kó tẹ̀lé ni ṣàhádà tánìyàn ni ó fi lè tọ́jọ́ so a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kata tá a jọjọ dọ́gba lérí ẹ̀ a wà máa gbé lọ títí títí tí ó fi máa débi àwọn nǹkan tí àjọjọ sípa lérí ẹ̀ ṣùgbọ́n gbà tá a bá ti lọ jọjọ fẹnu kò tá a gbọ́ra wáyé lórí èyí tá panupọ̀ lé lórí bá a ní gbọ́ra wáyé níbi èyí tó kù kò ní mújà lọ́wọ́ torí pé ìpìlẹ̀ tá bẹ́ẹ̀sì discussion wà lé lórí lórí harmony ni jọjọ fẹnu papọ̀ lórí dáadáa lẹ́yìn ìgbà náà òjíṣẹ́ ọlọ́run ní fa alimuhum fi mọ̀ wọ́n kọ́ wọn ìmọ̀ ní tún tẹ̀lé wípé anàlọ́ha kọ̀dù tàrọ̀dà aléhìm khamsa salawati fi kulli yawmi wa layla pé ọlọ́run ọba ó ti ṣe lọ́rọ̀ àyàn lé wọn lérí kama kí wákàtí márùn lọ́sàn-án àtòru àwọn ìrun àwọn ọjọ́ àtòrò yẹ́ọ̀mì níbí òun náà ni látàárọ̀ títí títí di àsìkò tó ń wó fi wọ̀ yẹ́ọ̀mù nìyẹn ṣùgbọ́n gbogbo òun tá a bá ti kí bada gurubu shams ó ti bọ́ sí láìla irú magrib nísìn òru là ń kí alẹ́ ni ìṣáì náà alẹ́ ni so mẹ́ta tó kù yẹ́ọ̀mù là ń kí ìdí ẹ̀ta fi sọ pé fi kulli yawmin wa layla tó ti wá báyìí òjíṣẹ́ ọlọ́run ọba ní ìrẹ́ Mu'adh bin Jabal sọ fún àwọn ará Yemen fi mọ̀ wọ́n lẹ́yìn gbà tí ṣàhádà ṣàhádà tí à ń tọba ti dúró fàáyìn wọn àtọ́ òun lè dàlì tí wọ́n bá tẹ̀lé ọ lórí eléyìí fàálímù tó fi mọ̀ wọ́n tó kọ́ wọn anallahu qad iftarada alayhim sadaqa jẹ́ ká mọ̀ pé ọlọ́wọ́n bá ti ṣe sọ́dákọ̀ lọ́rọ̀ àyànlé wọn lérí kí ni sọ́dákọ̀ bí yìí náà ni zaka kìí ṣe sọ́dákọ̀ ìtọrẹ àánú tàtọ́wò sọ́dákọ̀ wúná ìmánà zaka torí pé láwọn ààyè nínú alukur'an ọlọ́run a máa pe zaka ní sọ́dákọ̀ ọ̀dùnlẹ́m ní ṣètọ́nù rọ̀jìn khudh min amwalihim sọ́dákọ̀ khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tusakkihim tutahhiruhum ẹ́ máa gba sọ́dákọ̀ látọ̀rọ̀ wọn sọ́dákọ̀ yìí mana zara khudh min amwalihim sọ́dákọ̀ ayé khudh min amwalihim zaka sọ́dákọ̀ wuna mana zaka idan anabi náà pè ní sọ́dákọ̀ níbi ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ní zaka tínú bá ti dúró máa gba sọ fún wọn wípé fi kọ́ wọn wípé wọ́n máa yọ zaka o tukhadhu min aghniya'i zaka yìí ọ̀dọ̀ àwọn tó bá jẹ́ ọlọ́rọ̀ tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ tí wọ́n ní tó ṣẹ́kù ọ̀dọ̀ wọn làá ti máa gbà á faturaddu ala fuqara'ihim a wà dá padà sọ́dọ̀ àwọn aláìní láàrin wọn kátó kúrò ká máa mú àwọn nǹkan kọ̀ọ̀kan tó pamọ́ nínú àwọn dilalat wà fawaid ká máa mú jáde anabi sallallahu alayhi wa sallam gbà tó dá kọ ọ̀run tán kí ló fi tẹ̀lé naam lẹ́ẹ̀fì rí lọ́pọ̀lọpọ̀ àìnú al-Qur'an al-Karim tọ́lọ́n bá ti ń sọ̀rọ̀ nípa ìrun kí ni máa fi tẹ̀lé zakana ló fi jẹ́ pé súnà anabi sallallahu alayhi wa sallam ni ẹ̀ẹ́rì bíi pé yàní bí ìgbà tí èèyàn tó ń tọ Qur'an bẹ́ẹ̀ náà tẹ́ bá ń ka hadith anabi sallallahu alaihi wa sallam ẹ̀rí pé yestemidu àwọn nǹkan tí súnà dúólé lórí ó mú látara àwọn tí àgbóyé al-Qur'an anabi sallallahu alaihi wa sallam bó ti sọ̀rọ̀ ọ̀run tán èyí tó fi tẹ̀lé òun náà ni ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ zaka bákan náà tukhadhu min aghniyaihim zaka wọ́n máa ń gba zaka ẹni tó bá lówó lọ tó jẹ́ ọlọ́rọ̀ ni wọ́n ní kó yọ zaka definition ọlọ́rọ̀ nínú sharia islam òun náà lẹni tó ní tí ò jẹ gbèsè tọdún kan kò lérí ẹ̀ tí ní sọ́ọ̀bù àwọ̀yìn tó níyẹn ọlọ́rọ̀ lẹ́nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí nínú bí wọ́n sáà máa ṣe gbófin kalẹ̀ pé dandan bó láti wá ráwọn èèyàn láwùjọ tí wọ́n ní máa yọ zàká kódà bó ṣe káwọn èèyàn máa yọ nínú owó oṣù wọn kọ́sà máa yọ láà tá a bá ti rí ẹni tá a lè pè ní ghaniyu wọ́n má yọ ọ̀yọ́ zàká lódìdí ìlú kò torí pé ṣẹ́rù tòní tó khadhu min aghniyaihim àwọn tó lọ́rọ̀ nu yín ni tó wáyé pé gbogbo yín náà pẹ̀lú bí ẹkọ́nọ́mì yín ṣe rí economic recession tó bá kọlù yín tí ọ̀sẹ̀ nǹkan tó yọ sàkà lọ́dún kan ọdún ọdún mẹ́wàá ah, ọlọ́run níbi wálé rẹ̀ torí pé kò sọ wípé tó khadú minal mùsùlùmí tó khadú min agniya ihim àwọn tó bá ní tó náà ní tó o bá ní kódà kó o lo gbòsẹ̀mí ilé ayé tó fi lọ pàdé ọlọ́run tó o bá yọ sàkà tó bá jẹ́ pé o ní ọlọ́run níbi wálé rẹ̀ ìyẹn ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fatuwa tó máa mú wá pé ẹni tí ń gba sálárì pé yóò máa yọ zaka kí ló dé yóò máa yọ zaka wọn nítorí pé lóṣooṣù yóò máa yọ ńlá ṣé ọdún kan ti pé lérí ẹ̀ kódà kó jẹ́ pé owó tí ń gbà lóṣù yẹn owó yẹn ṣe déédéé owó tí ní sọ́ọ̀bù wa nígbà tọ́dún kò tí pé lórí ẹ̀ kò ní yọ zaka ní ẹ ṣé bí ó ṣe á máa bá lọ náà ní ẹ ni bí ó ṣe alẹ́ ló ti sọ́dá kọ́ àfi tó bá yẹ pé nínú sálárì ẹ̀ ó ń gba two million lápòjúwe lóṣù sí àkójá kan ti wọ̀ ṣùgbọ́n lóṣù ni ọdún kan ti pèlè rẹ̀ tó bá yẹ pé nínú èyí tí ń gbà yẹn ó wá ń ṣèfù ó ń fi àwọn iye kan pamọ́ ọdún kan wá pé lórí èyí tó ṣèfù pamọ́ yẹn á wà yọ sàkà nínú èyí tọ́dún kan pèlè rẹ̀ ìyẹn lè tọ́ lálàáfíà náà rọ̀ ní oṣooṣù náà yóò máa yọ zaka oṣooṣù kò sí àbá fíkìrì kankan tí wọ́n láàmà yọ zaka lóṣooṣù tí àwọn kan bẹ̀ tán máa ń lo fatwa yẹn tá bá sì gbowó sálárì anas yẹn náà tá bá gbowó lọ́wọ́ wọn náà tán zaka náà inú ẹgbẹ́ wọn ni wọ́n ni wọ́n nìkan máa yọ sí o èyí pé fáfà ní mùsùlùmí o tòótórí pé fatwa yẹn fẹ́ dídáwó sínú ẹgbẹ́ òun ni wọ́n fi múra kankankan lórí àwọn kan yìí ṣùgbọ́n tá a bá wọ̀rọ̀ táwọn sálàmù sọ yìí ẹni tí ń gba sálárì kódà kó máa gba one million ẹbí léèrè pé bó ní ṣe nà yóò sọ fún pé o lè mọ̀tò ga torí pọ́lọ̀ ló mọ iye àwọn èèyàn tí ó ti ṣe kí ni o tí ó ti ti so máa pẹ̀lú tí ń gba olówó kan láàrin oṣooṣù mẹ́fà kílò náà oṣooṣù lónà so yóò yà ń lẹ́nu kóṣù tó parí tó bá lóun ṣèfù ó lè jẹ́ pé tipá ni ó fi lè rí fifty thousand ṣèfù nínú owó yẹn àfi tó bá jẹ́ pé ahun lókù one million tí ń gbà yẹn tó parí bí ò bá sọ̀rọ̀ kò ní tó náà torí pé bí rẹ̀ ṣe rí yẹn láwùjọ náà ni bùkátà ó ṣe dìmá lọ́rùn lẹ́sẹ̀ lápá lẹ́yìn ni ó dìmá of the day tó ti parí tí yóò tún máa yáwó Islam àná lóbi jẹ́ pé tí wọ́n ń fún ọ lówó oṣù náà wọn ò bọ́ pláàni kọ́ ọkọ́lé mọ́ kó yìí má gbé ọ ní títì kọ́ ọkàn jẹun tó wà bẹ̀rẹ̀ wọ́n sì fún ọ ìyàwó kan ọmọ méjì àábímọ mẹ́ta mẹ́rin ìwọlọmọ tó bá dé gbogbo ẹ̀ àwọn òsírò ẹ̀ mọ́ nínú sálárì subhanallah sòdí ìyẹn tó jẹ́ pé àwọn àfáà tí wọ́n ń sọ pé dandan lá sálárì àná gbọ́dọ̀ mọ ẹyẹ sàkásólówó ni wọ́n ni àyàfi tó fẹ́ pa orí sálárì ànàtẹ́pọ̀ ń sèfù nínú owó rẹ̀ tó wá pé odidi ọdún kan lórí owó yẹn tí ó sì jẹ gbèsè yóò yọ zaka lórí savings yẹn so ti wá báyìí ìyẹn lè tó lọ́láàfíà náà ọ̀rọ̀ jùmọ̀rù àwọn tó pọ̀ náà àwọn apá nínú àwọn èrí táwọn afá sì máa ń mú wá náà ní wípé anábìrin tó kádùn mí ní agniya ihim àwọn tó jọ lọ́rọ̀ láàrin yín ni wọ́n ní kó yọ zaka fàtúrọ́dù ala fuqara ihim tí wọ́n bá tún yọ sàkáhùn náà àwọn tí wọ́n jẹ́ àwọn aláìní fòkọ̀rọ̀ ìhìm àwọn aláìní wọn so wọn hìm yẹ ìtumọ̀ ibẹ̀ làwọn afáà ti fàyọ wípé kọ̀lẹ́tọ̀ kan gbé sàkáàlù kan lọ lùbòmí fòkọ̀rọ̀ ìhìm àwọn aláìní wọn nílùú wọn náà ni kí wọ́n yọ sàkáhùn fún Allahumma illa àbútọ́ bá yẹ pé kò sí aláìní mọ́ rárá nínú ìlú yẹn ló tó kan pé ká gbé zaka ìlú kan lọ sí ìlú bòmí kí ni dẹ̀lú táwọn afá máa ń lò nínú àwọn ọ̀rọ̀ anábì wa bẹ̀ pé wà tó rọ́dù ila fuqara ihim tó ti yé fuqara ihim so ló fi jẹ́ pé hadith yìí bó ṣe wáyé àwọn ìdájọ́ masáìl tó jáde ń bẹ̀ kì í ṣe kékeré àwọn tó lè lò fún láti lè fi báàkì àwọn masáìl tó pọ̀ kì í ṣe kékeré nínú ẹ̀ làwọn yìí tá à ń sọ bákan náà a tún rí in tí wọ́n ń pè ní nípa in tí wọ́n ń pè ní finance léni aláwọn kan tó ń pè ní financial institution aláwọn bank aláwọn oríṣiríṣi àkọwọ́ kọ́ìdà kan ń bẹ wọ́n ń pè ní principle of circulation of circulation of wealth bí ọ̀rọ̀ bówó bí ṣe máa ń circulate nínú ìlú ṣe rí píríncípù yẹn òun náà ni máa ń ṣẹlẹ̀ ní gbogbo orílẹ̀-èdè ṣùgbọ́n ẹni tọ́rọ̀ bá yé kìíní èyí àwọn èèyàn lápòjúwe sí ẹlòmíràn ni ìwọ olówó òsínta ìwọ àlàǹgí owó fúnra wa kẹ́kẹ́ owó kọ́pọ̀ kákó fáwọn èèyàn owó pọ̀ so ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ ni máa ń sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n tó bá lẹ́kọ̀ọ́ ó sì mọ̀ pé àkó possible ó ti ní iye owó tó gbúdọ̀ wà ní circulation tó bá ti lọ pọ̀ jù ìyá ọ̀jẹ̀ páànù sí ìlà owó pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ìdílé nǹkan tẹ́lẹ̀ wọ́n gbúdọ̀ gbìyànjú àti control bí òun yóò ṣe máa circulate ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn owó tó bá ti bàjẹ́ láwùjọ tí wọ́n bá ti ń wọ báǹkì ò ní kó mọ́ abẹ́ẹ̀kọ́ wọn ni kó jáde mọ́ wọ́n wà máa gbé wọ́n máa reprint àwọn tuntun míì jáde ṣẹlẹ̀ àwọn èyí tó ti bàjẹ́ òun kí ni wọ́n ní kún ó ṣe wọ́n ní ká lọ súnná ká lọ ṣe kí ni o ká lọ súnná tá bá ti súnná wọ́n ti gbà wípé ó ti níye owó tá bá béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ gọ́vnà central bank báyìí pé èló ni owó tó wà circulation ní gbogbo nàìjíríà yóò sọ tó bá ti jù bẹ́ẹ̀ lọ àwọn kankan ló wọ́ bóyá nínú àwọn ìtàn nígbà lọ súnà yẹn àwọn kan tún gbé wọlé ní ó fi ju yẹn lọ bẹ́ẹ̀ tí iye tó gbúdọ̀ wà ní circulation wọn ti gbúdọ̀ pọ̀ ibẹ̀ ni wọ́n ó ti lọ kẹ́fìn pé ìwọ níye kìnnìkan kìnnìkan kìnnìkan billions èyí ló gan lọ́wọ́ ní circulation níbẹ̀ wọ́n ti dictate pé ìmọ̀ kó ti pẹ́ ń gé owó yẹn fúnra yín torí pé yẹn ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ajẹlúrun kan wọ́n lọ gé owó yẹn ni gọ́ọ̀mẹ̀ntì àwọn nídìí àwọn owó kan láwọn àsìkò kan wọ́n lọ gé owó yẹn new note àwọn olùkọ́ tàbí ẹlòmọ́ ní ò ní sí nínú àwọn ìtẹ́nikọ́ wà circulation so tẹ́ bá wá ń calculate owó tó wà circulation àrípò ti pọ̀ ju ibẹ̀ lẹ́jì dictate wípé nǹkan kan ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ọyọ́ ọmọ tí ń sunkún ó sì yé ààrẹ tí ń rẹ̀ so ti yé campaign for change ó yá àwọn tán gbé kalẹ̀ campaign for BVN ó yá wọn tí wọ́n gbé kàkí torí ẹ̀yìn tẹ́ ẹ̀kọ́ àtàkàlù so bí wealth bó ti gbúdọ̀ máa wà circulated kò gbúdọ̀ fèsì bì kan jù tó bá ti ń fèsì kan jù wàhálà ti ń ṣẹlẹ̀ yìí nìsí yóò padà turn to capitalism eléyìí ni àwọn kan ti ń ṣẹlẹ̀ so idan àwọn ọ̀pọ̀lọpọ̀ sísítẹ́ẹ̀mù àbòsí táwọn ọ̀tá ọmọnìyàn tí wọ́n ń lò lénìí ẹ rí pé tí owó yẹn bá ti ń jáde ọ̀dọ̀ àwọn olówó yẹn náà ni ó tún máa padà sí bí bá ti ń jáde ọ̀dọ̀ àwọn yẹn bí wọ́n ṣe ń circulate ọ̀dọ̀ wọn ló ń padà sí ẹjá fún alákòjúwe àwọn kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè tí wọ́n ń bí gẹ́gẹ́ bí mẹ̀kúnnù bó ṣe wà nísìn kò sẹ́ni tí ò ní fóònù abẹ́ẹ̀kọ́ gbogbo alá ní kíni o lànìfún àwọn kankan bẹ tó ṣe wípé mina dọ̀rọ̀rọ̀tì hayat mina dọ̀rọ̀rìyat àwọn nǹkan tó ṣe pé láásìm à ń dìbò káàtà sí kò sí báyìí bẹ́ẹ̀ ṣe olólọ́ olólọ́ ó ní bò káàtà sí fóònù ń sìn ó ní fóònù orí jẹ́ ọ̀kọ́rẹ́ tí ń ti wí ó náà ní fóònù bó tó bá ra recharge card sí owó yẹn ẹlòmíì lè rà ó lè rọ one thousand lọ́sẹ̀ gbogbo àwọn owó yẹn in tó ń rà níbi recharge card atẹ́gùn ló ń rà kí ni o atẹ́gùn lásán náà bet kí a wo iye tó ní kálukú ń rà kódà ó kó tẹ́lẹ̀ mi ò fi jẹun yóò fi ra recharge card tẹ́ ẹ bá wá wò bí owó yẹn ṣe ń lọ yẹn tó bá yẹ pé Principle, bí wọ́n ṣe ń circulate wealth láwùjọ táwa wà yìí tó bá dúró lórí déédéé justice ni ṣe rówó tó ń ná yẹn náà yóò sì tún padà wá sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n problem ti ṣẹlẹ̀ ni pé tó bá ti débì kan yóò hà á síbẹ̀ kò wá mọ́ sọ́dọ̀ mẹ̀kúnnù tó bá ti débẹ̀ yẹn yóò hà á síbẹ̀ kò wá dọ̀ mẹ̀kúnnù mọ́ so owó oògùn mẹ̀kúnnù ó ń jáde sọ́dọ̀ àwọn tó lówó wọ́n jókòó lé wọn ò tún jọ sẹ́lẹ̀ tọ́ba yẹ kó tún lè máa sẹ́lẹ̀ ni yóò tún sẹ̀ wá sí ọ̀dọ̀ mẹ̀kúnnù yẹn padà àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nìyẹn irú sísítẹ̀mù sísàkúléètì wealth lọ́nà yẹn kò sí olùsí ọmọ tòsí lọ́ni àwọn olówó sì máa lówó sí ìyẹn là ń lò láwùjọ wa ọlọ́run bá kó bá yí padà sí dáadáa lọ́pọ̀lọpọ̀ àwọn developed countries wọ́n mọ bí wọ́n ṣe máa ń kódà tí wọn ò tiẹ̀ lẹ́sìn wọ́n mọ system principle láti circulate wealth wọ́n mọ̀ lápèjúwe bàbá olówó ni ọ́ ọlọ́run fẹ́ ra mọ́tò fifty wọn ò ní ní kó má ra kò sí problem lọ ra ṣùgbọ́n nu mọ́tò fifty tó ní wọn sọ ma pé nìkan bẹ òun ò ní kankan ọ́ máa san tax lórí ọkọ̀ kọ̀ọ̀kan ibi tó o sì ń páàkì ọkọ̀ yẹn sí. Si ìjọba lè yọ ọkọ̀ bẹ̀ ládùúgbò páàkì ẹ̀ síbẹ̀ ọ máa sanwó bẹ́ẹ̀ every month lórí ibi tó ń páàkì ọkọ̀ kọ̀ọ̀kan sí ṣẹwárà àwọn owó tó ń realize tó ń realize ń yẹn náà fi ń kéta fáwọn subsidies lórí àwọn kíni o lórí àwọn mẹ̀kúnnù so ọ̀sẹ̀ jọ́ sọ ọmọ tó fi reduce wọn ò ní ní ọmọ rà ọkọ̀ fifty lọ rà ọba àrà ọkọ̀ one million máa rà ṣùgbọ́n tí wọ́n padà máa rí ń bẹ̀ yẹn náà yóò fi ṣe kíni wọ́n fi máa kẹta fún àwọn aláìní so ìyẹn ni principle ti Islam a sì gbọ́ yé nínú hadith yìí bó ṣe mọ yìí ó ti jẹ́ ká mọ n pè ní principle of Islamic finance wípé fàtúrọ́dù túkàdù min àgbìnìyà ihim fàtúrọ́dù alá fúkọ̀rọ̀ ihim a gbà lọ́wọ́ àwọn tó ní A fi kẹ́ àwọn tí ó lò system yẹn nìkan ni system tó lè dúkà yóò dá tó lè tó torí pé gbogbo akọ́la lè jólówó <laughs> ṣùgbọ́n kò yẹ kó jẹ́ pé gbogbo èèyàn kò sí bó ṣe wá tòsí tó ọ jẹ ó mu ọ nà ó lò àwọn basic needs nìyẹn kò yẹ kó mọ̀ tì ẹnì kankan tábà kó orílẹ̀-èdè dá ọlọ́run ọba sì ti ṣe àwọn ọ̀rọ̀ sí orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó yẹ pé tá a bá máa lò àwọn nǹkan àlùmọ́nì tí yóò fi lè jẹ́ kí àwọn nǹkan tá à ń sọ yìí kó rọrùn ṣùgbọ́n gbogbo bá a ṣe ń lo àwọn nǹkan àlùmọ́nì yìí náà bí nǹkan yẹn ṣe ń sakuléètì kò kárí òun ló jẹ́ ó dúró báyìí tó bá ti jáde látọ̀dọ̀ ẹ̀kúnnù yóò dúró síbẹ̀ ẹ̀yà tó wà pẹ̀lú èmi tó súnmọ́ ẹni tó jẹ́ olówó ńlá tó bá fẹ́ gbà ṣiṣẹ́ ẹlẹ́mọ̀ wo yóò wò sáfíìsì tó ń rẹ́ńdà yóò ju owó tí ó máa fún ọ lọ sọ ma pé kíní yóò sakuléètì lọ́dọ̀ rẹ̀ ó ń wá látọ̀dọ̀ rẹ̀ sáfíìsì rẹ̀ yẹn pọ̀ yóò fún ọ lówó kékeré ìyẹn túmọ̀ sí wípé circulation wealth yẹn ká lówó tó pọ̀ tó tó náà ló fún ọ ni ìwọ náà ti jẹ nínú tiẹ̀ àwọn èèyàn míì náà ó tún jẹ níbi tiẹ̀ náà olówó ní ọjọ́ olówó iṣẹ́ kò ní san ẹnìkan wá pàdé òun lọ́la tó bá délé rẹ̀ ò bá wọn lò ti travel abroad lẹ́yìn owó kéré tó fún ọ ẹ lọ wo dírẹ́fà bàbá olówó mi ẹ wo etí fún dírẹ́fà rẹ̀ so wọn ò ní fẹ́ kékeré yóò circulate wọn ò pé àkìlẹ̀ fẹ́ fowó ṣe bí ẹni kò ní ìṣèyàn àkìlẹ̀ fẹ́ fowó ṣe àkìlẹ̀ fẹ́ fowó ṣe pẹ̀lú wọn dírẹ́fà mi máa máa fún ẹni eight thousand naira monthly eight thousand ní ọmọ fún so yẹ tó mọ̀ pé system tá à ń lò yẹn ó tako system tí àwọn èèyàn gbogbo wa kọ́la lè lówó jẹ́ olówó ńlá ṣùgbọ́n gbogbo wa lọ́yẹ̀ ká jẹun ká sì jẹ irú tó lówó náà jẹ tó wá kàdà lọ́wọ́ jẹ́ kí ní abádá àwọn ìlú tí wọ́n ṣe déédéé pẹ̀lú ètò ẹkọ́nọ́mì wọn ápù tí olówó ń jẹ mẹ̀kúnnù náà máa jẹ irú oúnjẹ tó lówó ń jẹ mẹ̀kúnnù náà máa jẹ irú nǹkan tó lówó láǹfààní sí láwùjọ mẹ̀kúnnù náà láǹfààní sí láwùjọ ṣùgbọ́n táàfi jura wa lọ ni wípé tọ̀ eléyìí lè ní iṣẹ́ ńlá mẹ́ta kí wọ́n má nìí kò sí ìtọ́kàn ọgbẹ́ ìlú ẹ̀ ṣé kò ti jẹun ó ti ó ti wọ́n kẹ́ ẹni torílẹ̀-èdè fi máa ń dà ní. sọtá bá wá wo eléyìí tá a sọ yìí ọlọ́run tí ọlá rẹ̀ ga ó ti kọ́ wa léléyìí látọ̀dọ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam hadith yìí bó ṣe ra àmà odidi principle ló ṣàlàyé fún wa nípa islamic finance ó ṣàlàyé fún wa bó o la ṣe lè ṣètò ìjọba ètò ọrọ̀ ajé ètò ẹkọ́nọ́mì tí gbogbo àwọn tó ń bẹ nínú ìlú kódà bàbá lówó bákan náà tó ní kálukú ó máa jẹ tí ó máa mu ibi tó ń kálukú bá ti ń jẹ tó ti ń mu ọpọlọ ó máa pé ìmọ̀ ẹ̀rọ ìmọ̀ sáyẹ́nsì yóò máa ìdàgbàsókè yóò máa bá gbogbo àwọn nǹkan yìí kò ná wa ní wàhálà kankan lórílẹ̀ yìí torí pé ogun dáàfi ṣe ọlọ́run ti kò tì wá ṣùgbọ́n principle of wealth circulation òun ló ní ààyè torí pé bí bá ṣe ń lọ ibìkan ní ọ̀hà sí lẹ́yìnjọ́ mẹ́ta yìí wọ́n gbé jáde nínú ìwé ìròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa wọ́n èé san táàkì táàkì tó yẹ kẹ́lòmí ò san tá bá lè san táàkì yẹn ni tá bá sakuléètì ẹ̀ yóò sọ fún ọ̀pọ̀lọpọ̀ problem àwọn mẹ̀kúnnù ọ̀pọ̀lọpọ̀ títì tá a fẹ́ ṣe yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ omi tí ò ṣe omi ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ náà tí ọ̀dà iná ọ̀dà ṣùgbọ́n wọn ò ní san táàkì yẹn torí pé wọ́n ti lọ́ọ̀dì àwọn ni wọ́n gbé pírẹ́sídẹ́ǹtì wọlé àwọn ni wọ́n náwó tóbi débẹ̀ àwọn ni wọ́n náwó tí gọ́vùnà fi débẹ̀ so bó ni gọ́vùnà ó fi sọ pé kàn san tax tẹ́nìkan bá lọ bá àwọn kan san tax wọ́n kàn san iye tí wọ́n fẹ́ ni wọn ò ní san iye tax tó yẹ kàn san lórí nǹkan tí wọ́n ní. àwọn olóde so yẹn túmọ̀ sí pé àwọn ò ní san tax wọn ó sì máa mu oògùn mẹ̀kúnnù náà fi mẹ́kì owó tiwọn tax tó yẹ kí wọ́n san yẹn ni principle of wealth circulation tábàdí ń san tax yẹn ní tí wọ́n ń gbà lára wa yẹn náà wọ́n tún ṣe kíni o wọ́n tún dá padà náà nìyẹn sọtọ́ báyìí kó lè máa lọ báyẹn wọ́n máa lówó wọn náà mẹ̀kúnnù náà kíni yẹn náà wọ́n máa sàn débẹ̀ gbogbo kíni yẹn ó lè máa ṣe kíni o yóò lè máa dọ́gba eléyìí òun ni nǹkan tí agbọ́yé àlàyé tó ń bẹ lábẹ́ hadith yìí àlàyé tó fẹ̀jú ni ló wípé kò ní dàbí ẹni wípé ọ̀rọ̀ yẹn yóò wá máa sodo síbì kan and then an average Nigerian tó bá dàbẹ̀ ní kó bá ti rọ́wọ́ mú dókè díẹ̀ báyìí ní tí ó jẹ́rò rí tiẹ̀ náà ni bóòlù wọn sì máa lọ táwọn èèyàn tó ń bọ̀ lẹ́yìn tó máa lọ ẹ̀yìn tó wọ́n máa lọ òkè táwọn tí ń bọ̀ lẹ́yìn tó máa lọ sẹ́yìn ní máa wà ní òróró ẹ̀ ní ti wá sọ nǹkan yẹn di kọ́sítọ́ọ̀mù wa kọ́ltsọ̀ wa ló fi jẹ́ pọ̀rọ̀ corruption ó ti wá di ẹ̀jẹ̀ ó ti di omi níṣẹ́ tíjọba ń ṣe ń sìn fi wá ṣòro everybody corruption ó ti di ẹ̀jẹ̀ ó ti domi ara torí pé ẹni tí òun náà rí òun náà sáà ń struggle wọ́n wá wọn ò jẹ́ kí wealth yóò circulate bó ṣe yẹ kó circulate wọ́n wá introduce corruption gbọ̀dọ̀ èyí tọ́jà àlàálì tó o bá tiẹ̀ rí máa jà ràámù yìí náà eléyìí ó tako ìlànà tọlọ́run subhanahu wa ta'ala ní tó fi lè jẹ́ kórílẹ̀ èdè ó dáa kẹ́kọ́nọ́mì ó dáa òun náà ni bá a bí wealth yẹn ṣe ń circulate kó má dúró síbi kan gbàtí ẹnìkan ṣoṣo tó bá ń kó odidi bíi five hundred billion of dollars ẹ̀dá kò tẹ̀ máa ṣé yóò máa sun owó jẹ ni kí ló fẹ́ rà kí ló fẹ́ rà so àwọn nǹkan yẹn tó bá circulate jẹ̀ máa ọ̀nà ó dá títì ó dá omi ó dá iná ó dá ẹ̀kọ́ ó dọ̀fẹ́ ìwòsàn ó dọ̀fẹ́ ẹ rí i pé wealth yẹn ti circulate yẹn epo wealth ni kò circulate ẹyọ subsidy ẹfi subsidy kun ẹyọ subsidy ó níbi tí ń rogún sí kò jáde so wàá kàdà nasala salama abiola wọn bá nu tóbi rẹ kó bá tún àwùjọ wa ṣe láàfin lè mọ̀ wípé gbogbo àwọn príncipù àwọn sísítẹ̀mù yìí anábì sallallahu alayhi wa sallam anábì ti sọ tí a bá lọ kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ zaka ètò zaka ó ti tó láti lè fi tún ẹkọ́nọ́mì orílẹ̀-èdè ṣe fasalu ahla dhikri in kuntum la ta'lamun tẹ́ ẹ bá mọ̀ tí gbogbo sísítẹ̀mù tẹ́ ń lò bá dàrú mọ́ yín lójú ẹ béè lọ́wọ́ àwa mùsùlùmí ìlànà tọ́lọ́run subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ lórí ètò ọrọ̀ ajé tí gbogbo ẹni tó ń bẹ nínú ìlú tí wọ́n fi máa rí jẹ tí wọ́n máa rí ná tí oníkálukú fọkànbalẹ̀ inú àwọn masáìlù tá a ti yà yìí òun náà ni fàtúrọ́dù alẹ́ àfọkọ̀rọ̀ àìhìn in tó bá ti ń jáde lọ́dọ̀ àwọn tó ní nínú wọn ẹ máa fọ́n sọ́dọ̀ àwọn aláìní kíkiri yóò lè sàkúlẹ̀tì àwọn aláìní ni wọ́n ń ṣe wàhálà olówó mélòó ló lè fọ́kúta olówó mélòó ló lè jápò sìmẹ́ǹtì tí wọ́n bá lòdù tírélà sìmẹ́ǹtì mẹ́ta bá dé olówó mélòó òun ló lè tẹ́yìn sí tó ti wá báyìí ṣùgbọ́n tó bá yẹ pé ìntọ́ yẹ kí wọ́n gbà níbẹ̀ yẹn náà ni wọ́n gbà táwọn náà rí ìntọ́ yẹ kí wọ́n rí kíní yóò sàkúlẹ̀tì so àwọn ni wọ́n ń ṣiṣẹ́ mẹ̀kúnnù ló ń ṣiṣẹ́ àwọn kan ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ sí wá jẹun náà èyí tó bá ń sẹ́kù ẹjọ́ padà sọ́dọ̀ àwọn tó ń ṣiṣẹ́ yẹn náà wọ́n tún blọ́ọ̀kì ẹ̀ so ní ìṣẹ̀lẹ̀ nìyẹn ní sọ̀rọ̀ sàlámù fàáyín ohun àtọ̀ òwúlẹ̀k anábì ní tí wọ́n bá gbọ́ ohun tó wí yẹn tí wọ́n sì tẹ̀lé fa iyyaka wa kara'ima amwalihim another principle tún lélẹ̀ eléyìí ẹ̀sìn Islam ó maintain balance ó dúró lórí wọ̀ntúnwọ̀nsì bí Islam ṣe fẹ́ kí ẹni tó ní kó rántí mẹ̀kúnnù kó má jẹ́ tán Islam ò sì fẹ́ kẹ́ ẹ bà bísínẹ́sì náà jẹ́ mẹ́ni tó ní lọ́wọ́ kẹ́ ẹ má padà tó sọ ẹni tó ní ẹ má padà sọdọ̀ lòsì ìdí nìyí tó fi jẹ́ pé àwọn system of government kan bẹ̀rẹ̀ tẹ́ pé kò wọlé nínú Islam capitalism ò wọlé nínú Islam náà ń pè ní rasmaliya kò wọlé nínú Islam bákan náà communism wà socialism wà àwọn kan bẹ tó ṣe wípé islam ò faramọ́ òun náà ni pé kò ní sólówó ìjọba ni ó máa tọ́ gbogbo nǹkan lé ń kálukú ìjọba ní òwe ó ti tó yàrá kan gbé ìjọba ó lè dákọ́lé fún rẹ̀ system kan náà ni ní tí wọ́n ń sá fún ni pé wọn ò fẹ́ kí àparò kan ó kan lọ ṣùgbọ́n láà kò síbẹ̀ ibẹ̀ ṣe ọlọ́run tó dálé ayé ó ti mọ̀ pé àlù lọ jura wa lọ á sì ga jura wa lọ ṣùgbọ́n àwọn socialism àwọn àgbẹ̀tọ̀ tó wà ń bẹ̀ ni wípé ẹnìkan kan gbọdọ̀ ga ju ẹnìkan lọ tẹ́nìkan ó bá sì ga ju ẹnìkan lọ ìjọba ni ó determine nítorí gbọdọ̀ ni system tí wọ́n tún ń lò yẹn náà ó tako system ti Islam ìdí ni tó fi jẹ́ wípé anabi sallallahu alayhi wa sallam anabi ní fún iyyak tó o bá wá fẹ́ máa gba zaka lọ́dọ̀ àwọn tó lówó tó o bá fẹ́ máa gba tax kìí ṣe zaka yìí ṣe tax o ṣùgbọ́n lápèjúwe tó súnmọ́ tó o fẹ́ máa gba zaka lórí dúkìá àwọn tó lówó ẹ ṣọ́ra o wàkàrọ ìmọ̀ àmúwalẹ̀ a sọ pé in tó dára jù nínú dúkìá wọn ìyẹn kọ́ la ní kẹ́ gbà o that is capital wọn kọ́ ni wọ́n ní kún ó ná fún mẹ̀kúnnù o torí pé tí anything tó bá ti affect capital wọn náà wọn ò dòlò sí o wà ìyẹ́kùn wà kọ̀rọ̀ ìmọ̀ àmúwalẹ̀ ẹ gbúdọ̀ gọ́ọ̀mẹ̀ntì gbúdọ̀ protect interest àwọn tó ní náà ẹ gbúdọ̀ protect interest wọn nínú nínú òfin nínú budget kìí ṣe wípé àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ lápèjúwe wọ́n lọ kó ọjà kan wọlé sórílẹ̀-èdè nàìjíríà owó tí wọ́n fi kó ọjà yẹn wọlé lórí ọjà ẹyọ kọ̀ọ̀kan lápèjúwe ó ń lọ gẹ́gẹ́ bí five thousand naira ìjọba sì ní kí wọ́n sanwó lórí pé wọ́n kó wọlé wọ́n tún sanwó one thousand ó jẹ́ six thousand naira nígbà wọn wá kọjá yẹn dé ìjọba kan gbófin kalẹ̀ wípé gbogbo ọjà yẹn tán gbọ́ ẹyọ kọ̀ọ̀kan ẹ máa tàn two thousand naira ìjọba ò sì fún wọn ní kankan sẹ́yìn kí ni mẹ̀kúnnù ọdún ẹ ó dáa nǹkan burúkú ni ìjọba gbúdọ̀ protect interest tiwọn náà owó làwọn náà lọ fi ra ẹ rí i pé wọ́n ṣe kí ni wọ́n sọ ti ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn bí Islam ṣe fẹ́ ká protect interest mẹ̀kúnnù bẹ́ẹ̀ náà ni Islam fẹ́ kí ìjọba protect interest àwọn tó níná ló fi jẹ́ pé Islamic economic system ó maintain balance wọ́n tún wọ́n sí ni wa kadhalika ja'alnakum umatan wasata alwasatiyya fi kulli shay so fa iyak ire mu'adh bin jabal anabi ni wa ṣọ́ra wa karaima amwalihim nígbà tó bá fẹ́ máa gba zaka kì í ṣe ń tó dáa jù nínú dúkìá wọn yẹn nìkan fi yọ zaka lápòjúwe tẹ́ bá fẹ́ yọ zaka bóyá nǹkan ọ̀sìn náà fi yọ zaka kì í ṣe ẹran èyí tó lóyún tí ń bímọ lọ́wọ́ ẹ má fi hàn yàgà ọ tó kó tẹ bá ti mú kúrò bẹ́ẹ̀ kò ní sí mi tí ó bímọ mọ́ wọn èyí fi akọ tó epo náà ní ń gun àwọn yẹn wọn ni ilé ìlàmù ẹni yẹn ni ó yọ kìí ṣe pé èyí tó da ẹlọmú yẹn wá ìdẹ́fì yọ sàkà ó gbúdọ̀ jẹ́ wọ̀ntúnwọ̀nsì kò gbúdọ̀ jẹ́ pé tí nǹkan yẹn bá ti kúrò ń bẹ́ẹ̀ gbogbo wọ́ọ̀lì tì yẹn máa ọmọ àbàjẹ́ làwọn ẹ má fi yẹn ṣe ẹ̀tún wo bí Islam ṣe protect àǹfààní àwọn tó bá níná wattaqi da'watal mazlum anabi sallallahu alayhi wa sallam anabi ní elégan ni munasa mahalu shahid òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹ bẹ̀rù èpè tí ẹni tí èèyàn bá ṣàbòsí fún èpè tí ẹni tó ṣàbòsí fún tí ó ṣẹ̀ fún ọ alábìíní bẹ̀rù ẹ o fi ipò ọlá ó fi gba ẹ̀tọ́ lọ́wọ́ ẹlẹ́tọ̀ọ́ ó torí pé olówó lọ́wọ́ ó gba lè onílẹ̀ ó torí pé onípò ó gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lọ́wọ́ ẹ̀ ànábì ní bẹ̀rù èpè tẹ́niyàn ó ṣẹ̀ fún ọ lóòótọ́ kò lówó lọ́wọ́ tó ọ kò nípò tó ọ bẹ́ẹ̀ bá kó lọ sí kóòtù ìwọ ló jàre ẹ̀ ànábì ní bẹ̀rù tó o bá bẹ̀rù kankan wattaqi da'watal mazlum ànábì ní ẹ bẹ̀rù èpè tí ń bẹ lẹ́nu ẹni tí ẹ bá ṣàbọ̀sẹ̀ fún ọ فإنه ليس بينها وبين الله حجاب متفق عليه torí èpè yẹn kò sí nǹkan kan tó di direct ni yóò dọ̀dọ̀ tó bá rẹ̀ ti dọdọ lọ wọ́n ti ló ń èpè yẹn padà ó lè pẹ ó lè ya ó padà forí gba èpè yẹn tó ìdí yẹn tó tó o bá máa forí èpè má ṣàbòsí fún ọmọ làkejì ẹlòmíà ṣàbòsí àtúndóńdó wípé kò sí so látara àdé eléyìí ẹ rí wípé hadith mu'adh yìí àwọn masáìlù tó wà ń bẹ pọ̀ gan báyìí ṣe gbà wá mọ́ lára ṣùgbọ́n bí tá fi síjù a lọ sínú islamic finance ibẹ̀ lára yasin ṣùgbọ́n tó bá fẹ́ compare tó o bá fẹ́ ṣe comparative analysis ẹ rí pé gbogbo ọ̀nà ní islam fi tayọ gbogbo táwọn èèyàn fọwọ́ ara wọn gbé kalẹ̀ ó maintain balance la tefrit wala ifrot khasaisun muhimma khasaisun hama min khasais al-islam al-wasatiyya wal al-wasatiyya wat-tawazun àtúnrí mú jáde nínú hadith tí a kàyé ṣùgbọ́n mahalu shahid èyí tó jọ mọ́ báàbù yìí òun náà ni wattaqi da'watal mazlum abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé eléyìí tí a túlé ni kí ọlọ́run ọba kí ó sì ṣe ní sábàbí ìmọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa ìbáṣe wípé gbogbo àwọn elétò ètò ọrọ̀ ajé ayé ẹkọ́nọ́mì ayé wọ́n bá lè tẹ́tí gbọ́ ìlànà Islam ni àlámọ̀rí ìṣẹ̀mí ètò ọrọ̀ ajé ayé kò bá tún rọrùn dáadáa jù báyìí lọ abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kí wọ́n sẹ́yìn fún adé àgbẹ̀yọ̀ rẹ̀ wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله